العالمين على فضله وإحسانه كتب على نفسه الرحمة أنه من عمل منكم سوءا بجهالة ثم تاب من بعده وأصلح أن يغفر له أن يغفر له ويرحمه مهما بلغت ذنوبه وعظمت عيوبه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له يفرح بتوبة عبده وهو غني عنه وعبده يعرض عنه وهو فقير إليه وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم كان يتوب إلى ربه ويستغفره في اليوم أكثر من سبعين مرة وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد أيها الناس اتقوا ربكم وتوبوا إليه من ذنوبكم ولا تقنطوا من رحمته مهما بلغت ذنوبكم فإنه يغفر الذنوب جميعا لمن تاب منها كما روى أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تعالى يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك ما كان منك ولا أبالي يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك يا ابن آدم إنك لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة رواه الترمذي وقال حديث حسن صحيح وقد, وقد تضمن هذا الحديث أمورا ثلاثة تحصل بها المغفرة الأمر الأول الدعاء مع الرجاء وهو في قوله إنك ما دعوتني ورجوتني غفرت لك ما كان منك ولا أبالي ففيه أنه لا بد من الجمع بين الدعاء ورجاء الإجابة فلو دعا بدون رجاء لم يستجب له لأن ذلك قنوط من رحمة الله والقنوط من رحمة الله ضلال كما قال تعالى ومن يقن ومن يقنط من رحمة ربه إلا الضالون وإن وإن رجا بدون دعاء لم ينفع لم ينفع هذا الرجاء لأنه لم يفعل السبب السبب الذي يحصل به المطلوب والله تعالى قد ربط الأمور بأسباب لا بد من فعلها ومن تركها كان عاجزا مهلا عاجزا مهملا كما قال النبي صلى الله عليه وسلم والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله الأماني وفي قوله تبارك وتعالى غفرت لك ما كان منك ولا أبالي بيان سعة مغفرة الله وأنه مهما كثرت ذنوب العبد فإن الله يغفرها يغفرها له ولا يتعاظم كثرتها ولا يتعاظم كثرتها لأنه سبحانه وتعالى لا يتعاظم شيء ما دام العبد قد أتى بسبب المغفرة أما من يكثر من الذنوب ويترك التوبة اعتمادا على سعة مغفرة الله وعفوه فإنه خاسر لأنه أمن مكر الله والله تعالى يقول أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون ومكر الله سبحانه هو استدراجه للعاصي ثم أخذه بالعقوبة على جرة وقفلة قال الحسن البصري رحمه الله تعالى المؤمن يعمل بالطاعات وهو مشفق وجل خائف والفاجر يعمل بالمعاصي وهو آمن الأمر الثاني أي من الأمور التي تصل بها المغفرة ما تضمنه هذا الحديث وهو بيان أن الاستغفار وهو طلب المغفرة لا يبقي من الذنوب شيئا بل يمحوها ولو كبر حجمها وبلغ ارتفاعها الإعنان وهو السحاب فإن الله يغفرها وقد أمر الله بالاستغفار في مواضع من كتابه ومدح أهله ووعدهم بمغفرة ذنوبهم وتكفير خطاياهم ولا بد مع الاستغفار من عدم الإصرار على الذنب بمعنى أن المستغفر يترك الذنوب المستغفر منها فإن لم يتركها لم ينفع الاستغفار لأنه حينئذ يكون استغفارا باللسان فقط والله تعالى يقول والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون الشاهد قوله تعالى ولم سر والانتصار ساعات يرجى قبولها فيها أكثر من غيرها كأدبار الصلوات ووقت الأسحار قال تعالى والمستغفرين بالأسحار وقال تعالى وبالأسحار هم يستغفرون وأفضل أنواع الاستغفار أن يبدأ العبد بثنايا الله عز وجل ثم يثني بالاعتراف بذنبه ثم يسأل الله المغفرة كما ثبت في الصحيح عن عن شداد بن أوس أن النبي صلى الله تعالى عليه وسلم قال سيد الاستغفار أن يقول العبد اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت وينبغي, وينبغي الاكثار من الاستغفار اقتداء بالنبي صلى الله تعالى عليه وسلم ففي صحيح البخاري عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من سبعين مرة وينبغي أن يقرن الاستغفار بالتوبة فيقول أستغفر الله وأتوب إليه كما في هذا الحديث وكما في قوله تعالى واستغفروا ربكم ثم توبوا إليه وذلك ليجمع بين الاستغفار باللسان والإقلاع عن الذنب بالقلب والجوارح وهذا معناه عدم الإصرار على الذنب الأمر الثالث مما نذكره أو نذكر نذكره فيما يحصل به المغفرة تحصل به المغفرة ما تضمنه هذا الحديث أيضا أن التوحيد هو الشرط الأعظم بل هو الأساس لمغفرة الذنوب فمن فقده فقد فقد المغفرة قال تعالى إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وقال تعالى إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار وفي هذا الحديث يقول الله تعالى يا ابن آدم لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة وقراب الأرض بدم القاف ملئها أو ما يقارب ملئها دل الحديث على أن الموحد ترجى له المغفرة ولو كثرت ذنوبه فإن, فإن ما معه من التوحيد ما يكفر ما يكفر الله به الذنوب مهما عظمت ومهما كثرت وهذا مقيد بمشيئة الله عز وجل كما قال تعالى إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ففيه فضل التوحيد وبيان ما يكفر من الذنوب وأن من لقي الله به ومات عليه فإنه ترجى له المغفرة وفيه تهذير من الشرك لأنه لا يغفر لصاحبه ولو أتعب نفسه بالعمل ولسانه بالاستغفار ولو أنفق جميع ما في الدنيا فلا يقبل منه ولا يغفر له ما دام على الشرك ولكن ما هو الشرك الذي هذا خطره كثير من المنتصبين للإسلام كثير من المنتصبين إلى الإسلام يظنون أن الشرك يقتصر على عبادة الأصنام التي كان أهل الجاهلية يعبدونها ويفعلونها مثل اللات عند العرب والعزى ومنات وما عندنا في هذه البلاد في بلاد يوروبا وأما عبادة القبور والاستغاثة بالأموات وجعل تدبير الكون بيد أشخاص ودعائهم من دون الله تعالى وطلب المدد من, من, من الناس أو من الخلق أن ذلك ليس بشرك إن في مفهومهم هؤلاء وكأن الشرك أمر إصلاحي يتغير ما عرف إلى ما عرف إلى عرف وما دروا أن أول شرك حدث في العالم هو هذا الذي يقولون إنه ليس بشرك وإنما هو توصل للصالحين على حد فهمهم فقد كان الشرك الذي في قوم نوح عليه السلام هو الغلو في الصالحين والتوصل بالأموات ولما دعاهم نوح عليه السلام إلى تركه وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد روى البخاري عن ابن عباس أن هذه أسماء رجال صالحين في قوم نوح في قوم نوح ماتوا فعبدوهم من دون الله نسأل الله عز وجل أن يرزقنا البصيرة في ديننا ومعرفة الحق والعمل به أقول قولي هذا واستغفر الله تعالى لي ولكم àti fún Ọlọ́run ọba wa àtọrọ àlékún kí àdìgẹ fún Muhammad sallallahu ta'ala alayhi wa sallam Ọlọ́run wa tí ọlá rẹ̀ pọ̀ lórí akúpọ̀ tí ò ló ń kà ọba tó ṣe pé tá a bá ní àmọ́ sùn kàkẹ́ ń tà lè kà ní mo ni Ọlọ́run àwọn àforíjì wa sọ́dọ̀ ọlọ́run bá wa náà kọ́lọ́n kó fi wá sí kòńgẹ́ mọ́tòrọ̀ àforíjì náà látàyé ń bí kó tó di pé á kúrò lórí ilẹ̀ yìí kálíbà àtàrà bẹ́ẹ̀ báyọ̀ ní ọlọ́run bá pàdé kọ́lọ́n bá kó bá sàlẹ́kùn gàtìgẹ̀ ànábì Muhammad ta'ala alayhi wa sallam àwọn nǹkan mẹ́ta tó jẹ́ pé rẹ̀ ó tó ní ìdánilẹ́kọ̀ọ́ fi kan àti istighfar àti kákìdá òdà kó lálàáfíà mẹ́tẹ̀ẹ̀ta larún pọ̀ sínú ọ̀rọ̀ yìí ká máa bẹ ọlọ́run ká máa wá ọlọ́run lálàforíjì lára àdúrà náà ni ká sì jẹ́ kí àdìọ́kàn tá a fi ń sin lọ́hùn kó mọ́ eléyìí ó ràn wá lọ́wọ́ púpọ̀ lórí àlámọ̀rí ayé yóò sì jẹ́ sábàbí oore ńlá tó pọ̀ fún wa lọ́jọ́ ìgbéǹde àrèkèyà àná ṣùgbọ́n nígbà tí a ṣàkíyèsí pé àwọn nǹkan wọ̀nyí ó ti ń parẹ́ lọ nínú súnà táwọn náà fi ilẹ̀ fún wa sallallahu ta'ala alaihi wa àwọn èèyàn ti fi nǹkan míì rọ́pò rẹ̀ ìmọ̀ abẹ́ ọlọ́run wọ́n pa tì téèyàn bá sì ti pa súnà kan tì yóò fi nǹkan míì nínú kó jẹ́ bíbí àtàbẹ́bọ yóò tó rọ́pò torí pé súnà àwọn èèyàn tọ́lọ́wọ́n bá dá mọ́ wa òun ni ká lẹ́nu tá a mọ̀ bẹ̀ ẹni tí ò bá bẹ lọ́ọ̀ yóò bẹ̀ nǹkan míì gẹ́gẹ́ bí ẹ̀sìn náà ni ẹni tí ò bá sùn yóò sin nǹkan míì téèyàn bá ti wá fi àlámọ̀rí kan lẹ́nu àlámọ̀rí ẹ̀sìn yẹn èyí tí ó mú yàn sóore lọ́dọ̀ ọlọ́run nǹkan míì tí ó lòdì sí i tí ó mú aburú míì wá bá ọmọ èèyàn wọ̀lẹ̀ yàtọ̀ bìlá òun lọ́mọ mi ó máa ṣe tọ́pọ̀ ọmọ yìí ọwọ́ ọmọ yìí ò ní gbélẹ̀ lásán ìdí wọn fi rọ́pò dùá ó ní kí wọn àwọn èèyàn gbára léra wọn wọn gbára èèyàn gbára léra rẹ̀ àbí kó gbára lẹ́nu kejì dípò kábẹ́ lọ́n ẹ̀lìsìkfàr ká wá foríjìn sọ́dọ̀ ọlọ́run a fi ọmọ èèyàn fìfẹ́ inú rọ́pò kò dàbí ẹni nípa aṣẹ lọ́hùn gbèlèkà àti pàtẹ àwọn akọ̀tí ọlọ́run dákun forí jì wọ́n ntẹ́ àwọn ọ̀dọ́ mìíràn ti rọ́pò ẹ̀ nìyẹn wípé ṣé ilé ìwálẹ̀ wa sọ kọ́lọ̀ wa pè lẹ́sẹ̀ ní sẹ́sẹ̀ lélẹ́yìn ni ẹ̀já gbádùn ẹlẹ́ẹ̀kẹta ni sàlámẹ́tòlá àkìdá káàdì ọkàn tá a fi ń sin lọ́hùn kó mọ́ kó jẹ́ kọ́ lọ́hùn gangan la dì sọ́kàn bó fẹ́ bó jẹ́ wípé àwọn èèyàn máa ń ríra wa gẹ́gẹ́ bí ẹni tí ń sin lọ́hùn tó sì ń tẹ̀lé súnà tọ́lọ́ àti tànàbì sallallahu ta'ala alaihi wasallam ṣùgbọ́n mi yẹn gangan ló lè mà ju ẹlòmíì lọ. bàtà tí wàá mọ̀ bẹ́ẹ̀ ó yẹ ká mọ̀ kọ́ lọ́wọ́ bá ṣe wá lóore nìyẹn tẹ́ẹ̀kan bá sọ pé alùsùnà ni mí tí n bá ṣe bẹ́ẹ̀ ó yẹ kí n mọ̀ pé ó mọ̀ wá tẹ̀ wá yẹ kí n jẹ́ alùsùnà táwọn èèyàn mọ̀ ń wí torí páwọn ò sì mọ̀ pé kò sí súnà ń bẹ o ọmọ èèyàn gangan yóò mọ̀ bó ń ṣe rí sàlámọ́tò làkìdà ó di dandan káyì àkìdà ò lálàáfíà ti ń bẹ lọ́kàn wa tàbí ń sin lọ́hùn kó tó di pákó láyé torí táwọn èèyàn bá pé èèyàn kọ́lé èèmọ̀ jẹ́ lọ́dọ̀ ọlọ́run àfi tí èèyàn bá ṣe síwájú ọlọ́run tó bá ti síwájú ó ṣeé ṣe kó rí báwọn èèyàn ṣe rò ó ní dáadáa kódà kì í ṣe gbogbo ẹni tá a pè lọ́láboró náà lọ́láboró ńgbà tí ì bá ti ṣe pé ó ṣàboró tó hàn tá ó lè jẹ́ nire àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó dá lórí pé kábẹ̀rù ọlọ́run oníjà lè máa ronú kàn wọ́n tàbá bẹ̀rù ọlọ́run á máa bẹ̀ tàbá bẹ̀rù ọlọ́run á máa ń wá lálákòóríjì tàbá bẹ̀rù ọlọ́run á jẹ́ kí ọkàn wa mọ́ sọ́lọ́run mọ́ ọkàn wa wọ́n fẹ́ ká kan kó níbi níbi ọlọ́run látara ká kan. e rí pé ọ̀pọ̀lọpọ̀ ló já níbi ọ̀rọ̀ ààrẹ ẹ̀ka kan bẹ́ẹ̀ ní sátú nìsà ọlọ́run ní láì ibú lọ́ọ̀lù jára bí sùúrù kọ́ ìlà mọ̀dọ́lì kí ẹ máa sọ̀rọ̀ burúkú lẹ́nu wípé tìyín ti ta kò lè rọgbọ mọ́ àbẹ́ ẹ̀rí nǹkan ẹ̀rí kẹ́ máa kígbe ọlọ́run kẹ́ máa kígbe kẹ́ máa kígbe ìṣẹ̀lẹ̀ tó jẹ́ pé ọlọ́run mú wa nínú gbà dípò ká bẹ ọlọ́run la yuhibbu Allahu al-jahra bis-su'i ká máa gbólóhùn aburú ká máa wí ká máa wí ká máa ràn mọ́nu illa man zulim bá ṣàbòsí nìkan ní ìfọkútọ̀ ẹgbà mi o lágbájá yàn mi jẹ o ẹ bá ń dá sí o eléyìí kò sábúrú ń bẹ ní ìsìn báyìí nínú ìgbà wa tá à lò àwọn yẹn ara wọn wọ́n dìpẹ́ǹdì lórí ìgbà gangan wọn ò ké ma ọba máa ń gbé kọ́lọ́ kó bá a dá sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá sì lé àwọn ẹ̀ńké sọ́lọ́ ọba síbẹ̀ tí bá ń sin ọlọ́run ọba ní òkè sọ́lọ́ làwọn èèyàn bá sọ pé oríṣiríṣi orí tó wá pé gbogbo ń tọ́mọ èèyàn fẹ́nu ẹ̀ pè ló bá ṣẹlẹ̀ ni. sẹ́nìkan tí táàtù máa fẹsẹ̀ ẹsẹ̀ wa méjèèjì àtúntì ìnàró báyìí lórí ìdúró sáà ti ní parẹ́ tán tó bá jẹ́ pé gbogbo nta ń fẹnu pè lọ́lọ́run bá ń sọ pé kó sì máa rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe wíwù náà. ẹlẹ́ni sọ pé ogun la fi yanjú ẹ̀ tọ́lọ́run bá ní àmì mo ti gbà bẹ́ẹ̀ tó sì bẹ̀rẹ̀ náà torí gbogbo ogun náà kọ́ ni pé kí wọ́n ju àdó olóró àbí kí wọ́n yìnbọn bó e jẹ́ pé a ti wà nínú ogun náà báyìí náà àsìkò náà bọ́ là wá èèyàn ti fẹnu pè sẹ́yìn náà nǹkan tó bá yẹ parẹ́ náà ní ti ṣẹlẹ̀ náà nǹkan. èèyàn máa bẹ ọlọ́run nì ẹgbẹ́ tó ọlọ́run bá sọ pé ẹ̀yin mú mi ní òdodo àyà kan kọ́ra ni gbólóhùn kan sátúbà kọ́ra nínú àyà ni. wàkúlù lè ná sí husna. dáadáa ni ẹ máa sọ sáwọn èèyàn o ọlọ́run tún ní wàkúlù kọ́ọ̀lán sẹ̀dídà bí sin kìí ṣe bí shin bí sin tí ò lọ́mọ kọ́ọ̀lán sẹ̀dídà ọ̀rọ̀ tí a lè tún ní yorùbá náà pẹ̀lú gbólóhùn tó jọ ọ̀rọ̀ tó ṣe déédéé sẹ̀dídà tẹ́lá ti fi ọmọ sí ó ti di kan nínú ọlọ́run pa wá láṣẹ lẹ́yìn ó ti di ṣẹ̀dídà ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tó le pẹ̀lú ọmọ mẹ́ta lórí ẹ̀ ìsúgbọ́tọ́ lọ́hùn wí yẹn ẹ yọ lè ní amúnú tako lọ́wọ́ kólú kọ́ọ́lán sẹ̀dí ìgbà ọ̀rọ̀ tó dáa lẹ́yìn ìgbà tó fi mọ́nì pè wá gbólóhùn àpọ́nlé tó ga jù tẹ́lá ṣe bẹ́ẹ̀ ìyá gbogbo ìlákún tó nù bàkàn ẹ ra foríjì ọ̀nà tẹ́ ẹ bá fẹnu pèpèpèpè àjálù lọ́tún lósì lókè nílẹ̀ ó ń sẹ́yọ ó ń bá sẹ́gùn rìn láwùjọ bí tá a wà yìí ṣé ẹ mọ̀ pé àtẹni tí ń ṣèjọba àtẹni tá à ń ṣèjọba lé lórí ẹnìkọ̀ọ̀kan kàn ń rí pé gbàtílẹ̀ sú àwọn àjọ sùn ni gbàtílẹ̀ mọ́ àjọ jí ni àǹfààní tá a kàn ní nìyẹn àti pé múmi ní òdodo gbàgbọ́ pé ìgbà tó bá yá náà lòun padà sí ọ̀dọ̀ ọlọ́run àmọ́ kò ságbẹ́lẹ̀ àgbẹ́kẹ̀lé kankan míì lẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala nípa tayé kò sí nípa tẹ̀sìn náà ló tún wá ń rí bó ti wá ń rí lọ bó ti rí lọ yìí o kò tún wá sí àkídà tó lálàáfíà mọ́ ayé ni ò sì tòrò pẹ̀lú tọ́mọ èèyàn zọ́hàrọ̀ fasádù fasádù fìlbárì wàlbáhárì bímọ kásábàtì àìdì náà ọlọ́run ní bàjẹ́ hàn lórí ilẹ̀ àti nínú omi nínú bú omi bímọ kásábàtì àìdì náà pẹ̀lú tọ́mọ èèyàn fọwọ́ ara wọn fà ọ̀gá ń tẹ́ ọmọ èèyàn sì fọwọ́ fà òtayọ wípé àárọ̀ ló wà ní nìlà wọ́n lẹ́sìn ọlọ́run ò já mọ́ kankan mọ́ agbárí ló kù tó kálukú ń lò bó ṣe tẹ́nìkọ̀ọ̀kan lọ́rùn ló kù tí ń lo ayé ẹ̀ kódà tí ó sì fẹ́ kẹ́nìkọ̀ọ̀kan ó kọ́ṣàn òun pé ntẹ́yìn ṣe yẹn ò dáa ó ní tọ́rọ́pọ́ lọ́wọ́ ti sọ́nu sọ́rọ̀ mi ọmọ ní àrùn àǹdíkiri fa iná láhùn màáyín ṣàtàndọ́ńkà ìlú òyìnbó táwọn èèyàn sá lọ nísìnyí bó ṣe jẹ́ pé rọgbọ tó màáyín ṣàtàndọ́ńkà ni ìsẹ̀mí tó le ni nípa tí ń tọ́nu èèyàn fojú rí ó dẹrùn. ibi tí sẹ́yìn ọ̀bá sì dé lóyìnbó gan lápèjúwe nílẹ̀ lárúbáwá ń tòsí bì sẹ́yìn bá débẹ̀ pẹ̀lẹ́sìn tó bá pẹ́ yóò yóò rò kó tó padà wàláhì làzim láwọn ilẹ̀ lárúbáwá ń bì láì tí lọ sí Europe mẹ̀yìn ṣàtàdán kánì kì kẹta bá hàn sọmọ yẹn sẹ́yìn bá ti yóni tó jẹ tó mu ní Egypt ń bẹ̀ yẹn. kátó wá gbọ́ bí tó jẹ́ pé kò sí tọ́mọ èèyàn tí ìyà tán kò sí tí wọ́n ti sọ̀rọ̀ àwọn dàda láyé àti tí wọ́n bá ti ròlú kàn. ó ti burú fún wọn ju dábàá lọ jẹran lọ ju àwọn ajá lọ. gbọ́dọ̀ ti sọ ní sura Al-A'raf one seventy nine. ulaika humul an'am àwọn ẹran ni báyìí ẹsẹ̀ ìfisẹ̀ ẹran lẹ̀ hom adọ́lù ó burú fún ọjà ẹran lọ ọláyàká homil gọ̀ọ̀fìlù àwọn àwọn ni wọn tọ́lọ̀ ń bẹ̀rẹ̀ ayé àkàlù pé wàlá kọ́sìdára ana lè jahannama kẹfìrọ̀ mí náà jíni wàhíì làwọn kò lóòmọ̀ láyà fàhùnà bíhà wàlá òmà àyínú láyà òbòsirúnà bíhà wàlá òmà àdánù láyà sùmàrúnà bíhà wọ́n ní làákàyè ṣùgbọ́n kò wúlò wọ́n lójú ṣùgbọ́n kò wúlò wọ́n létí ṣùgbọ́n kò wúlò. ààrẹ wọn bẹ́ẹ̀ o president wọn bẹ́ẹ̀ o àwọn ministers wọn wà ń bẹ o ní àwọn tọ́lọ́ bá ń wúyẹn torí kò sí ìrònú kankan nípa ọlọ́run bá fún wọn àfi kan ṣàṣàyè yìí ìyẹn ni wọ́n fẹ́ náà sì fẹ́yìn post lórí gbogbo ayé kékeré afẹ́nu wa ń pàpà mọ́ra sí kí wọ́n sọ́lá àsìkò hajj àsìkò bá ti jẹun bá ti fẹ́bìnrin bá ti wọṣọ ẹnìkan ló máa di péètì kóhun rí kánú tíra kan wọ́n fẹ́ ìpòsẹ̀ lórí gbogbo ayé ẹ̀yin lé ẹ̀lẹ́ ìsìn tọ́lọ̀ ń fẹ́ kínú wọn dùn àsìkò wọn gbá yín lójú gbá yín mú pé kí lẹ tún gbé bọ̀ yìí ṣùgbọ́n táwọn ń gbé bọ̀ ẹ gbọ́dọ̀ gbà á. ńlọmọ ẹ̀rọ kan sọ lálẹ́ àná náà wọ́n ti ń gbọ̀hún tọ́ba wa rí bẹ́ẹ̀ èsì táwa ní í ṣe tọ́lọ́run fẹ́ títí dìgbà táàbì kú gbogbo tó bá gbà nígbà táwọn èèyàn kan ń ṣe tọ́lọ́run bọ̀ fẹ́ wọn ò sì tijú tàwa àtijọ́ ń gbáyé náà ni wọ́n ní ẹ̀yin ò pé kọ́kùnrin àtọkùnrin máa bára wọn sùn ẹ̀yin ò sáyìn àbí níta rí ṣé bí gbogbo iná ilẹ̀ gbọ́rọ̀ ṣé báwọn tí èsè mùsùlùmí náà gbọ́rọ̀ pé ẹ̀yin Nàìjíríà yìí àtàwọn bára wọn sùn àbí bẹ́ẹ̀ kọ́ á fojú rí ìmọ̀ bụ ta ni tẹ́rọ́rìsì ẹ̀dá kù ní ntàn nílà aká ìtọ́lọ́wọ́ bá fún wa yìí láti kàtìrà ta la alakata kìtì yúróòpù náà ti gbé ogun ẹ̀ wá ibẹ̀ ti ń da yẹ́rù wọn ti bẹ́ẹ̀ náà dí rú náà ló sọ fún mi lánàá wọ́n ti sọ pé ẹni yìí o ẹni tẹ́ o obìnrin o. ẹ ní believe láyé tẹbi kó mbẹ wọ́n ti change ẹ sí ọkùnrin wọ́n ti operation fún wọ́n ti gbé fún gbàgbọ́ míì wọ́n ti gbé gbogbo ohun tó bá yẹ kó change lára ẹ ẹ wo bí wọ́n ti ní táìmù fún láti dà yé àtàlìkà náà rú tó gbogbo ẹ tó bá ti rẹ́dì pé tí wọ́n náà fẹ́ ṣe ni wọ́n ti rẹ́dì láti ṣe fún ìwọ fẹ́ di ẹlòmíràn sọ pé ó ti sú òun kó mọ ẹjọ́ obìnrin ọkùnrin lòún fẹ́ fi parí ayé jàre wọ́n máa sọ fún un tá a máa sọ fún yín pé ẹni tẹ́ ń wòye obìnrin nígbà kan ẹ̀ ní bìlì láyé tá a wà yín náà yàn má mùsùlùmí. díẹ̀ pé pé bọ́kùnrin ṣe rí bá ṣe ń wọra wáyé ló sì padà rí pẹ̀lú rògbòn àti gbogbo tó bá yẹ kó ní. ní tó bá wù ní wọ́n wọ́n ní freedom nínú ẹ̀sìn wọ́n kọ́ wa wípé àwọn tó àwọn èèyàn ní àlè ìbáraẹ̀yù pé kò sí ní tí ò tọ́ o pé ká sọ pé nǹkan kan la fẹ́ ṣe ọlọ́run wá fẹ́ nǹkan kan àbọ̀ ọlọ́run bínú sí nǹkan kan rárá o kò sí tó kà wọ́n ìyẹn ni wọ́n impose lórí gbogbo ayé ẹni tí ò bá ti ṣe lọ́ta wọn. tí ọlọ́run bá bá ń bẹ lọ́kàn wa ń sì jẹ́ ń tí ó kórìíra bá wa láyé tá a wà yàtọ̀ lè kéèyàn gbogbo fìtínà tó bá dé láyé tá a wà yìí ọkàn mi yóò balẹ̀ kódà tó fẹ́ sínú náà yóò gbé lọ àlìkàmà wàláhì làbí. ọkàn etí sinú ọ̀run ó balẹ̀ pé mú ìsìláàmù lọ yóò máa rántí pé bá sọ pé wà ikú ò gbọdọ̀ pa ọ́ ọjọ́ láyé tó bá ti ń nínú tó mọ̀ sẹ́nìkan ọba ọkàn rẹ̀ yóò sì máa balẹ̀ ìfọkànbalẹ̀ tí mòmìn náà gbé kò láyé nìyẹn kò sírú ẹ̀fẹ́ lómi inú ẹ̀dọ́ ọlọ́run àfi mọ́mìn ẹni tí èsè mọ́mìn yóò fòyà láyé nígbà tí nǹkan kan ò tí ì le bèlèkà sígbà tí wọ́n á halẹ̀ mọ́ bèlèkà sígbà tí wọ́n á yọ̀bọ̀n sí bèlèkà sígbà tí wọ́n á gba dúkìá ẹ̀ lọ́wọ́ ẹ̀ tó ń sọ pé kì í wọ́n freeze account ẹ̀ láyẹ̀ tí ìjápé nǹkan kan yọjú sí káńsìl ẹ̀rù ó sì máa bàá wàláhì mọ́mìn kò tí ì oúnjẹ jẹ ó wá tẹ́sí ibì kan kò rí wọn gbá ó tún lọ ibì kan ó ti ń tó bí ọ̀nà méjìlá yóò sì mọ yóò sì mọ alhamdulilayi ala kulli hal alhamdulilayi ala kulli hal ọ̀dọ̀ ọlọ́ọ̀bá làsìkò wà kò tí ì bọ́ sí náà ni kò ní tara ẹ̀ dìvẹ́lọ́pù àrùn tòró lọ́nà ó sì gbẹ́kẹ̀lé kì í tara ẹ̀ ló dìpẹ́ǹdì lé lórí tàbẹ́nìkan ìfọkànbalẹ̀ ń bẹ fún mọ́mìn ẹ̀ gbọ́dọ̀ anábì sọ ọ̀rọ̀ sọ̀là nítorí pé ìmú wa látọ̀dọ̀ ara mi ó ní ajàbá ńlẹ̀ amúrí lè mọ́mìn ah, ọ̀rọ̀ mọ́mìn ni mà jẹ́ nǹkan tó yẹn kan yanu ńlá mọ̀ ni níbi dáadáa amúrùhù kúlùhù khair gbogbo ọ̀rọ̀ mọ́mìn khair oore ni hadith rasul sallallahu ta'ala alayhi wa sallam ọ̀rọ̀ anábì ni ó wá ṣe analysis ẹ̀ ó ní iná sọ̀ bá ti sàrọ̀ tí dáadáa bá ṣẹlẹ̀ sí ṣakar yóò dúpẹ́ fọlọ́run pàkánà fẹ́ràn là ní wàá tún di ẹni tó gba oore tó gba oore fún orin wẹ́n aṣọ ọba tó dọ̀rọ̀ tí nira bá ṣẹlẹ̀ sí sọ́bàrù yóò sì sùúrù yóò sì sùúrù kò ní gbọ̀n fífi kò ní gbọ̀n lẹ́mìí kò ní gbọ̀n lára fàkánà khairan la ní wàá tún jó oore míì náà fún lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sọ ń àwọn tí èsè bẹ́ẹ̀ inú suratul Ma'arij ọlọ́run innal insana khuliqa halu'a alif àti lam ti ń bẹ níbi ìsánù yẹn gbogbo èèyàn tí ń jọmọ adámẹ lọ́lọ́run bá kó sínú. innal insana khuliqa halu'a kọ́mọ èèyàn ó sàti jẹ kó mu kó yọ níkùn kó yọ lẹ́yìn kó yọ ń pàkọ́ lọ́mọ èèyàn mọ̀ khuliqa halu'a kó máa rọ́ nǹkan mi kó máa kó nǹkan mi. kódà tó bá rí tẹlòmíì ìkókó kó mọ́ ẹ dákun báwo wọn ti ń lo ayé nìsín báwo wọn ti ń lo ayé nìsín níbàámu sí àyàtà kan ọ̀gá kan sọ níjẹta ó ní ló ń bá bí ọmọ kan pé kí ni wọ́n fẹ́ dà ó ní ọmọ yẹn sọ pé gọ́vnà ó ní straight ó ní kódà kò sọ pé dókítà tàbí lọ́ọ̀yà ó ló kàn lọ sí gọ́vnà sí ọmọ dss two ó ló ń sọ pé ah ah. ìwọ ọmọ yìí ó jẹ́ ìdóńtòsí bẹ́ẹ̀ ni ọmọ primary four kan lẹ́nìkan sọ wípé ní tí bóyá ìmọ̀ tó ní tó ń bá jẹ́ sáà ní tó òun náà sá da kankan pé òun ó kówó jẹ tí ọmọ primary four nígbà tí ó ti pẹ́ ọmọ primary four ẹni yẹn sọ pé ẹ̀rọ ọlọ́run ti bọ̀ òun iná lọ́rùn sọ yìí innal insana khuliqa halu'a adá wọn nídà kómọ́tò kò sí tí wọ́n lè kó fọ́ọ̀mù èèyàn ẹ̀jẹ̀ ń sọ pé ààrẹ ààrẹ ààrẹ àwọn owó kan parẹ́ lọ́dọ̀ ààrẹ àti NNPC àti kìnnì kan àwọn owó kan tó wá jẹ́ pé gbogbo owó Nàìjíríà pápátá ní káwá pàtẹ gbogbo Áfíríkà pọ̀ mọ́ kó lè tó torí kò sí Islam lọ́dọ̀ ẹ̀ ẹni tó sì ń sọ fún mi pé owó wa lówó ìwó àwọn èèyàn mọ̀tàkín àwọn mùsùkínù ọlọ́run tó yẹ ká fi ṣe wọ́n láàánú lówó yìí ẹ sọ bí tó wà mùsùlùmí kọ́lọ́n kó ṣe mùsùlùmí jálẹ̀ kó sáwọn náà mùsùlùmí jálẹ̀ ó nítọ̀ gbogbo ọ̀nà tẹ́ bá sì fẹ́ gbà tẹ́ bẹ́ fi hàn ó léèmọ̀ ẹ lè hàn òdodo léèmọ̀ ọ̀rọ̀ mùsùlùmí nu ó lẹ́ẹ̀ lè hàn òdodo léèmọ̀ gbogbo tó ń gbé ṣèjọ́ tó ti débì owó oṣù ń ni ẹ lọ́ máa wádìí ẹ̀ kó kọjá AFCC ẹ lọ́ máa tu lọ síbi tẹ́ẹ̀bà tu lọ sẹ́yìn ó dáàbò bo dúkìá miskin kó mọ̀ fi ṣèwọ́n láàánú torí eléyìí bá wà nípò sẹ́yìn ó dáàbò bo dúkìá miskin kọ́ lọ́wọ́ mọ́ sànú ẹ̀ àwọn èèyàn ń bẹ̀ lórí ilẹ̀ ayé anáyíwá sọlá ó ní láti zádù sọ ìgbà tó mí ummati ala al-haqqi mansura ẹni rẹ òní tán náà lè mọ̀ mi táyọ̀ fi tàn aburú tá a máa ń ṣe ni pé wọn ò ní jẹ́ wọn rí mú mi wọn ò ní jẹ́ kí wọ́n hàn wọn ò ní jẹ́ sẹ́ wọn yọ aburú táwọn ọ̀tọ̀ ọlọ́run bá máa ń ṣe nìyẹn ẹ wá ń pariwo bí tẹ́ni tó wá pa mí lẹ́rìn orí tẹlifíṣàn nínú pépà ni àwọn tá à ń gbìyànjú àti gbógun ti corruption abẹ́rẹ́ nìkan ẹ wọ̀rọ̀ méjì tó takora wọn nǹkan kan bíi twenty billion dollar ó dà wá sí ẹ sì fẹ́ gbógun ti corruption ẹni tí ó sọ pé ká wá kárí o ló bá dẹni ìbáwí ló bá dẹni èébú ẹ sì gbógun ti corruption subhanallah Inna innal insana khuliqa halu'a ìdá masahu sharru jazua táburú bá tẹ̀lé tí wọ́n máa kígbe kiri ni wá ìdá masahu lóko ìrùmọ̀nù wa tó bá ní dáadáa yóò dákẹ́ ọlọ́run ní ilà mùsọ̀lì sẹ́kọ̀rọ̀ yìí máa ń dìde o ilà mùsọ̀lì kí tí wọ́n ti gbọ́ etí kírun tó rẹ́ lómi kiri aláìkí ọlọ́run ilà mùsọ̀lì alladina hum ala salatihim daimun àwọn tí wọ́n mójú tóorùn bọ́lá ti sọ́nù sọ́dọ̀ tó mọ̀ àwọn náà fàwáyé lù lil musallin alẹ́dínà húmá sọ́ra ti ń fa húùn kìí ṣe gbogbo mùsọ̀lìm ló kàgbákò àwọn tó jọ pé kò sọ́kàn wọn bí irun wọn kàn ń bá àwọn èèyàn darapọ̀ ni àwọn tó lọ́wọ́ kẹ́ níbi irun ti bí sọ́tù nàárìjì bí ilà ilà ilà alimusọ̀lìm alẹ́dínà húmá aláṣọ́lá ti da imun ẹ̀rí wàlẹ́dínà fi àmúwálìhìm hakun màálùmù lìsáìlì wàlìmáhù Allahu akbar. islam ló pèpè fàlàfíà wàláhì sọmọbi láìláì láìláì láìláì láfi ń fòrò ara wa sí ibi pé ẹjí ká sí islam nígbà tọ́lọ́run sọ̀rọ̀ ọ̀run kíkí nítòjọ́ràn yẹn nìyẹn tọ́lọ́run àwọn ó béèrè lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan dọ̀rùn kí á mọ̀ téèyàn mu débẹ̀ tí ò rábọ̀ rẹ̀ jẹ́ fọ́lọ́run ó tún wá kú ara wa wọn ni wà lẹ́yìn náà fi amwalim haqqun ma'lum lis-sa'il wal mahrum àtàwọn tí wọ́n wò pé ńgbà tẹ́mi yóò tán lágbájá ọmọ yóò ọmọ kí n mọ̀ ọmọ yẹ kí n ràn lọ́wọ́ ọmọ yẹn fi sànú ẹ nínú ogún tiẹ̀ kátó wàá san owó ìjọba subhanallah wàlà hawla wàlà kúwàtà ilà bìlà. múmi ní òdodo mùsùlùmí gidi yóò sànú èèyàn nínú ogún rẹ̀ kátó wàá sọ pé wọ́n fi jẹ kọmíṣánná àbí mínísítà àbí gọ́fúnà tí èyí sọ ogún ẹ̀ tẹ́lẹ̀ inú wa nílá láti fi ṣèlú torí inú ogun ẹ̀ yóò ná yóò ná fẹ́ tí ó mọ̀ rí yóò ná yóò fẹ́ ẹ̀ ná tán látara àánú nítorí wọn pèpè sí nìyẹn ọ̀lẹ́dẹ́ náà bí àmọ́ wọn hakun màálùm yóò ní kankan gbèdéke lè sá ẹni fáwọn tí wọn máa béèrè tí wọn máa tọrọ wálímà haram látara haram ẹni tó lọ́wọ́ ọba ò ṣe fún ní ní tó lè tó màálùm ọlọ́run ló dá ọgbọ́n yẹn ló dáhùn ìdábẹ́ wàhálà ó pọ̀ ju ibi wọn rí lọ ọlọ́run fẹ́ ni kì í fa ayé kì í fa ayé tí wọ́n ti tí wọ́n ti kóró orí kúrò ní ọpọlọ àwọn èèyàn ní ìsìn pé ti ń ṣe ń tayọ kó mọ̀ sí rí nǹkan gbèjú kó mọ̀ sí rí nǹkan gbèsè ayé ló ayé ló dà láàmú èyí sọ pé ẹni tó ń wò fún ni tó tó bọ́lá fẹ́ tún yẹn sí. tá a bá ń ọlọ́run bá ọlọ́run lòun forí jì wá ẹ wà ní ìsì yìí tá a gbà lọ́sọ̀dọ̀ aná sọ̀mọ́ sọlọ sọlọ sọ wípé ìwọ máa dámà tó o bá ń bẹ̀ mí tó o sì ń fọkàn tẹ̀ mí wọn gbogbo rẹ tí ní o ti ṣe tóbi tó tó o bá ń bẹ̀ mí tó o sì ń Allah akbar dùá òní àmọ́ tó o bá ń bẹ̀ mí tó o fọkàn tẹ̀mí kò sóore ń bẹ̀ àmọ́ tó o bá ń fọkàn tẹ̀mí tó o sì bẹ̀ mí kò sóore ń bẹ̀ nítorí wà náà àdìsùn gan ẹja sàmúlò tó o bá ń bẹ̀ mí tó o sì ń fọkàn tẹ̀mí ọ̀kan nu ìpè kejì wọ́n máa dámà tí ẹsẹ̀ rẹ tó bá débi ànáànà sàmà ibi tójò ti ń sú tẹ́jọ́ bá sú náà mọ́ta bá gbójú sókè wọ́n wá kó ẹsẹ̀ rẹ̀ jọ ọ wá ga débi tójò tí ń sú kì í sọ ọ́fíìsì àkàn o kì í ṣe méjì kì í ṣe twenty five story súnmọ̀ ìsàkọ́tọ̀ ní sọ wá ń sọ pé foríjì mi ọ̀nà ìyá gọ̀fọ́rù fèrèlé gọ̀fọ́sù lákà ìwọ̀n foríjì ọ̀ ìpè kẹta ìwọ́n máa ádámà tó bá jẹ́ pé ọba wa sẹ̀mí láwọn àtẹ́sà níbi kòrọ́bì làárùdì kàtọ́ ya àwọn olùmọ̀ wọ́n ní kòrọ́bù làárùdì òun náà ni bílẹ̀ ti tó kòrọ́bùl ardi bìdọ́mìl kọ́ bílẹ̀ ti tilẹ̀ gan tá a wà yìí bó ti tó mẹ́lì ìhà ọ̀nà nìkọ́ ríbù mẹ́lì ìhà bílẹ̀ ti fẹ̀ tó náà lọ́ fi sẹ́lọ̀n ní nàìjíríà ní saudi ní germany switzerland àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ australia. US UK kò síbi tó dé tó ti sẹlọ àbí bí kò rọ́ọ̀bì láàrú nítorí wà náà àdìsí láti láwọn àtẹ́tà ní bí kò rọ́ọ̀bì láàrú di bílẹ̀ ṣe fẹ̀ tó ló ṣe sẹ̀mí tó kàtọ́ yá Allahu Akbar ọlọ́run mọ́tà àfààní rẹ̀ bá wa lọ má fi bínú rẹ̀ má fi dà wá láàmú o tó mọ̀ làkẹ́tà ní ẹni tọ́lọ́ fẹ́ mú jáde wọ́n àdìsí kú ti sí mi o. ọ̀rọ̀ ọba sọ ni o fún mọ̀nà kẹta ní láti ṣíríkù bí iṣẹ́ ìhà ọwọ́ padà sọ́dọ̀ mi àbẹ́bọ lẹ́rù rẹ nínú nǹkan tó jẹ́ kéèyàn máa ra ìkẹ́ ọlọ́run orílẹ̀ àti àforíjì ọlọ́run ọba nìyẹn o àbẹ́bọ lẹ́rù rẹ làtẹ́sù kàbí fírọ̀ gbogbo ibi tí ó ti lọ́hùn lèmi náà ó bọ pàdé rẹ èyí tó lamẹ́ríkà ìbọ̀ ìbọ̀ ìbọ̀ làtẹ́tù kàdíkù rọ́ọ̀bì hamọ́ kírọ̀ níbẹ̀ ọ̀fà foríjì pàdé ẹ̀ mọ́jẹ̀mú tó wà ń bẹ̀ ni pé kẹ́ni tí ń túbá yẹn kó mọ́jẹ̀ tí ń fi títúbá ṣeré àtàwẹ́wà tó yẹ pé kò sí lọ́kàn ẹ̀ pọ́n túbá kò sì banújẹ́ pọ́n sẹ́lọ̀ nítorí lè mọ́jẹ̀ kẹ́lẹ́ yìí ó ṣẹlẹ̀ nù kí tó kù tá a ṣe fún wa lórí torí ẹrú ẹlẹ́ṣẹ̀ ló dá wa ó sì dá àwọn kan jẹ́rú náà bákan náà àwọn èyí sì ṣẹlẹ́ṣẹ̀ láyé àsúná lọ àmọ́ àmọ̀rọ́hún wọ̀nyẹ fàánù náà máa yọ mọ̀rún kí ẹ ti pé wọ́n yìí sẹ́lẹ̀ nìkan gbogbo ntọ́lọ́n bá fẹ́ ni wọ́n máa ṣe. ó sì dáwọn míì nínú àwọn tó jẹ́ ọmọ adáhùn bíi tiwa náà àwọn náà máa ń sẹ́lẹ̀ àmọ́ kì ṣe pé pé kì ṣe kàbáyérì dùnú kì í ṣàwọn ìyá ẹ̀sẹ̀ bá a ti máa ń lọ́dọ̀ àwọn ẹlòmíì tí ì tí wọ́n fa aburú ńlá ńlá nínú kabira kabira nínú kabayari wọ́n fi ti sọ́dọ̀ anabi daoud alayisalaam wọ́n fi ti sọ́dọ̀ anabi suleiman alayisalaam àti bàbá rẹ̀ anabi daoud wọ́n fi ẹ̀ṣẹ̀ ńlá wọ́n fi ti sọ́dọ̀ àwọn anabi ọlọ́run ibi táwọn ti kàkọyọ tí wọ́n ti sàṣọgbọ́n nù nìyẹn tó yẹ kí wọ́n tó bá kó ń bẹ̀ kó tó káwọn náà fàyè lẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ni mo ṣe lọ́dọ̀ àwọn anabi ọlọ́run tí wọ́n sì máa yára túbà tọ́rọ̀ sì máa gbà títúbà wọn. náà nínú oore òun ni pé ìsìfà ìmọ̀ ọwọ́lọ́run láforíjì kì í jẹ́ kẹsẹ̀ ò sẹ́kù ìmọ̀ parẹ́ tán ni àbí téèyàn bá ṣagídí pọ̀n ní bẹ́ẹ̀ lọ́run kọ́ lọ́run foríjì Allahu Akbar gbogbo ẹ̀ṣẹ̀ ẹni ọlọ́run foríjì mi máa parẹ́ àbí téèyàn bá ṣagídí pé òun ò ní bẹ́ẹ̀ lọ́run lórí ẹ̀ bóyá kò bóyá ó tẹ̀ jiyàn pé kì í ṣẹ̀ṣẹ̀ òun ò tẹ̀ gbàgbọ́ òun ò tẹ̀ gbàgbọ́ pẹ́sẹ̀ ni nìkan lọ́mọ yẹn lè má bọ̀ ń bẹ̀ níbo la ti rí ẹ̀rí yẹn òun náà ni ọ̀rọ̀ tó lọ́wọ́ bá sọ wípé wà máa ń yá kúrò dùnú bá ilà lọ ọ̀pọ̀sẹ́ tí máa borí ẹ̀sẹ̀ jìnnì àkọlọ́hùn wà lámìyù sí rú àwọn tí ò fẹsẹ̀ rinlẹ̀ gbẹ̀ngbẹ̀ng àlámà fàálù lórí tí wọ́n ṣe àwọn eléyìí ń ra foríjì ọlọ́run fọwọ́n yà àlámù táwọn náà sì mọ̀ ká ború ni tábà wá fẹ́ bẹ lọ́hùn àforíjì afẹ́fẹ́ wà foríjìn àwọn àsìkò kan tún lọ́lá nígbà tá a kírun tán nígbà tá a jí lóru látẹ̀mọ́jú tọ́lọ̀ ń sọ̀rọ̀ nípa àwọn àsìkò yẹn wàlìmùsáfìrí nàbílà sáà àwọn tí wọ́n máa ń sọ pé kọ́lọ́wọ́ bá ó jọ kó ṣàforíjì fáwọn ní sáàrì wàbílà sáàrì hum yastaghfiru àwọn àyà yìí ń jẹ́ ká mọ̀ pé àsìkò yẹn lọ ó tún pàtàkì nínú àsìkò tí wọ́n máa wà foríjì ọlọ́run wọ́n wá di tó fi wá gbé gbogbo wa rù báyìí o ẹlòmíì òun nù wa ò fẹ́ sẹlọ́hún wọ́n sì mú ṣe kò ro lọ́kàn rẹ̀ kò initiate ẹ̀ lọ́kàn ẹ̀ tóun fẹ́ sẹlọ́hún wọ́n sì mú pàpamọ́ra ó sì dẹ̀ ti ń sẹlọ́hún ẹlòmíì náà ní sìn tó lọ́wọ́ sòṣèlú ó débẹ̀ tán àti gbégègé rẹ̀ pé òun rí sáì kò ṣeé ṣe mọ́ gbogbo tí wọ́n bá sì dictate fún náà ni gbogbo tí wọ́n bá ló yá náà ni sóye gbogbo owó constituency ó ní iye tó jẹ́ lẹ́yìn àláwáǹsì tiẹ̀ tó jẹ́ tán lẹ́yìn owó tiẹ̀ tó jẹ́ tán kò function lọ́dọ̀ ara wọn gangan nìkan ló fi ń function gbà tó ní tiẹ̀ ṣe tẹ́lẹ̀ táwa wá fẹ́ bẹ lọ́wọ́n ọba táwa fẹ́ wá foríjì èyí tó ga jù nínú ẹ̀ ní gbólóhùn ta kàlẹ́ kan táànàbí sallallahu alaihi wasallam ń sọ wípé ká bẹ̀rẹ̀ pẹ̀lú Allahumma anta rabbi ká kọ́kọ́ yin lọ́hùn. ìwọlẹ́lẹ́ dáa mi la ilaha illa ant kò sẹ́ni tí jọ́sìn òdodo tọ́ sí lẹ́yìn ló dá mi ẹrú rẹ mo jẹ́ wa àlà ala àádìkà ọ̀rọ̀ àádìkà mọ́sàtàtù mò ń sìn wọn ọlọ́run ọba pẹ̀lú gbogbo agbára tí mo ní. àwọn olùbíkà mi ń ṣáàrì máa sọ̀nà àtù èèyàn á bẹ̀rẹ̀ sí tọrọ àforíjì nù. mo wá ìsọ mo wá ọlọ́lùsọ ọlọ́run kó o dáàbò bò mí kúrò níbi ìyà burú tí mo dánwò ẹ tó bá confess kódà mi ìjọba táyé tí wọn sọ pé tó àwọn kóòtù o ọyẹ tó wá ń jọ mẹ́jọ o kóòtù ọyẹ tó wá ń ọ mẹ́ẹ̀ẹ́dógún bá sọ pé yẹ́ẹ̀ ala adájọ́ ọ̀nà máa wú ni àbí alàgbà ó ní òun jẹ̀bi ẹ̀sùn yìí ẹjọ́ ẹ̀ parí àbí parí tó wá kù síbi pé ẹ̀yin lọ́ọ̀yà máa bá bẹ̀bẹ̀ ní wò ṣe ń ọdún bóyá àwọn lọ́ọ̀yà máa ń ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ ọmọ èèyàn ó sì ń wọ́ọ̀kì tí wọ́n bá bójú pàdé ọmọ èèyàn wá sọ fún ọlọ́wọ́ ọba ẹlẹ́dàá rẹ̀ pé àrùn ti kàmí sáré máa ń sọ fọwọ́ nira tí mo ṣe gbá mi mú ọlọ́run bá tó ju ọmọ èèyàn lọ lákàbí ní ìmọ̀ tí mo mọ̀ pé wọ́n ọlọ́run bá ló ń kẹ́ mi ìwọ ló dá mi ìwọ ló ń fún mi jíjẹ mímu ìlágbára ta ìlọ́gbọ̀kan àti wọ́n ọlọ́run. wà á bóbi dáǹbì mo sì mọ̀ pé mo ṣẹ̀ wọ́n ọlọ́run. yálà ọmọ èèyàn mọ̀ kọ́ ṣẹ̀ àbí wọ́n gangan ló mọ̀ kọ́ ṣẹ̀ lọ́hùn. tọ́kọ ọmọ èèyàn mọ̀ á kọ́ ṣẹ̀ lọ́hùn wà á bóbi dáǹbì mo sì ń jẹ́wọ́ pé mo ṣẹ̀ wọ́ ọlọ́run fáwọn sẹ́yìn lòyún ti fa rùn ọ̀gá káwọ́ lọ́wọ́ balala foríjì gbólóhùn tó ga jù bẹ́ẹ̀ nù látọ̀nà ànábì sallallahu ta'ala sallam ẹlòmíì ọ̀rọ̀ wọn báyìí wọ́n dá dákúdà kan lẹ̀ ní ìsìn ẹlòmíì yóò mọ̀ lọ́dọ̀ imam yóò mọ̀ lọ́dọ̀ mufasiru nítorí mọ̀ dánwò mọ̀ ní rárá sísì fárò lélẹ́yìn irú ẹ̀rí yẹn wọ́n fi jófin tó bá jẹ́ pípa wọ́n pa tó bá jẹ́ títì mẹ́wọ̀n wọ́n ti mẹ́wọ̀n tó bá ti sọ bẹ́ẹ̀ ànábì ló sọ bẹ́ẹ̀ sọlọ́lọ́ sàrò sọ̀là wọ́n ní wà mọ̀ yóò bìí lánàá sọ̀fì hàtà ẹni tó bá wá kàn bẹ́ẹ̀ pé tó ń dánwó ni nukim alẹ́ hadala a sì hádùn fún o àwọn tó bá pẹ́ láàrin àtọ́lọ́run ló tẹ̀ tó tu ọlọ́ọ̀bà láforíjì àwọn kan kọ́ lọ́wọ́ foríjì o àwọn tó bá wá sọ pé òun ti dáràn yóò yóò yóò yóò yóò yóò láta ọ̀ràn tó dá o yóò wà lọ́dọ̀ imam yóò wà lọ́dọ̀ pastor ara àwọn ẹsẹ bẹ́ẹ̀ ní islam bá gbé wá ní ẹja tẹ̀lé ẹlòmíì ò gbọ́dọ̀ pastor lọ kódà wọn máa pariwo chọọchì pé ẹnì kan wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lónìí o kí wàá nìtún eléyìn ìwọ wá lọ lọ́hùn tó ọmọ forí jiyàn àbí imam mọ́sálásí lọ́lọ́hùn ti máa forí jiyàn ọ̀nà ẹ̀ṣẹ̀ tí ẹjẹ ti ń jẹ́wọ́ fún wájú ẹ̀ lọ ẹ̀ṣẹ̀ tí ẹ̀ tóbi jẹ tó wá bá tó ní jẹ́wọ́ lọ a máa dojúkọ lọ́hùn ni bí ó bá sì jẹ́ pé gbólóhùn yìí la fẹ́ wí astaghfirullaha wa atubu ilayhi kámá pàápọ̀ ó dáa sọ́kà nàbì máa ṣe bẹ́ẹ̀ sallallahu ta'ala sallam ìní ó jẹ́ pé ahọ́n àtọkàn ó ń ṣiṣẹ́ papọ̀ lórí àtìmọ́ àwọlọ́wọ́n balálà foríjì. tẹwárí tawhid níbi tọ́lọ́wọ́n bá ti sọ pé tọ́ ọ bá sẹ̀mí ní pẹ̀lú bílẹ̀ ṣe fẹ̀ tó àmọ́ tí wàá wá dẹ́rù ẹ̀wò tá a bẹ́ bọ́ ń bẹ̀ wàlá ìrìn ńlá ni ò tàwíìdì nù o sàlámẹ́tùlà àkídà nù kọ́kẹ́ èèyàn ọmọ ní ní tó dì síbẹ̀ tí ti ń sin ọlọ́run ojúkọ̀nà ẹbọ pọ̀ nítawọ̀ èèyàn gbọ́yé ńbẹ̀ sẹ́bọ wọn gbọ́yé òmíì tó jẹ́ bọ tí wọn ò gbọ́yé wọn ò gbọ́yé tó sì jẹ́ pẹ́ bọ́ ni ìlànà olùmọ̀ òfin dákẹ́ wípé ẹbọ lélẹ́yìn ẹbọ pọ̀ pàápàá jùlọ láàrin ibi tọ́lọ́run bá dá wá sí yìí kódà ẹni tó kéwú nǹkan ti gbé sí wa lọ́pọlọ ó fẹ́ mọ́ kúrò ńbẹ̀ ti pé yẹn rẹ́rìí inú tírà ọlọ́run àti àti súnà nàbì sallallahu ta'ala alaihi wasallam tó jẹ́ pé bí ìgbà tó jẹ́ pé a bá ti bímọ sílẹ̀ yorùbá àti ẹbọ gbogbo bí wọ́n bá kọsẹ̀ gbogbo àńlálà gbogbo oríṣiríṣi ọ̀nà ẹ̀yẹ dún ó ti nítumọ̀ ẹ̀yẹ fò ó ti nítumọ̀ ọ̀rẹ́ nìkan ó kàn rí èèyàn kan fìrí ni ọ̀bá rí mọ́ ó nítumọ̀ àwọn èèwọ̀ ti pọ̀ tó sọ wọ́n dẹlẹ́bọ tí èsè ìwọ̀ tó wá látinú kìtáàbù ọlọ́run títí alukoran kẹrin ẹni ló fi dífíkọ́ọ̀tì fún yàn láti yege níbi ìparí ọ̀rọ̀ yìí tó màlàkáyétà ní ọwọ́ padà sọ́dọ̀ èmi ọlọ́run látúṣiríkù bí ṣé àwa bẹ́bọ lérù rẹ rárá aláwa ó dífíkọ́ọ̀tì o àmọ́ wàláhì súnmọ́ bíi láìláì láìláì láhù orin ńlá ń bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run gbogbo tó bá gbà ní ká fẹ́ bọ́ fẹ́ bọ́ fi má exist nínú ọkàn tàwa a lè pẹ́ bọ́rẹ́ a lè máa ṣe wáàsí ká lè máa bẹ lọ́hùn kẹ́bọ parẹ́ ni àmọ́ ọmọ ádámù lè pẹ́ bọ́rẹ́ tọ́lá ọlọ́run dáhùn ẹlẹ́bọ ẹgbẹ́ tọ́lá sọ pé ní sọ́ọ̀tìlì àtàwọn àyè míì wà á nà minna al-muslimuna wà minna al-qasitun faman aslama fa ulaika taharraw rashada. وأما القاسطون فكانوا لجهنم حطبا الله أكبر wa anna minal muslimun sọ fún wa pé mùsùlùmí ń bẹ́ẹ̀ nù wa o wa minnal qasitun ọlọ́kàn líle tí òní ṣe islam táyé òbí kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ẹ wà á ráwọn tó jẹ́ mùsùlùmí fàwùlà ẹ̀ tàtà hàrà ò rọ́ṣàdà àwọn tí wọ́n tí ọlọ́wọ́n bá gbọ́n nú gbọ́n wọn lẹ́yìn tí wọ́n wá rọ́nà ọlọ́run tí wọ́n sì ń bẹ lójú rẹ̀ tí wọ́n ń rìn àwọn nìyẹn o wà á mọ̀ tù ẹ wá wà wọn lọ́kàn ní igi ìtì àti igi ìsẹ́pẹ̀ o tí ó máa jẹ́ ìkó náà ìkó iná yẹn alikọsitun ọlọ́ni bóyá tó rà tù ni níbẹ̀rẹ̀ rẹ̀. هو الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن الله بما تعملون بصير الله بعد داعين فمنكم كافر lọ táyọ̀ bì tán yóò máa ẹ̀zì táyọ̀ irú ẹni ọlọ́run wo ló kò ń gbà tí ò ọlọ́run bá láyé mọ́ irú róòlù wo fẹ́ tí òbí ní sáwọn ẹlẹ́bọ àwọn ọ̀tọ́ ọlọ́run lórí ilẹ̀ mọ́ ṣùgbọ́n àgbọ̀dọ̀ dákẹ́ wá sí i nítorí kan ní o liyalika man halaka an bayyina wa yahya man hayya an bayyina kẹ́ni tí ó parun lè mọ̀ yí pé òun lòún select òun lòún choose ìparun kì í ṣe pé àwọn èèyàn ni ò sọ̀rọ̀ ọlọ́run torí pé yóò dọ̀ràn lórí ẹni tó mọ̀rọ̀ ọlọ́run tí ò sọ kẹ́ni tó bí aparun lè mọ̀ pé òun ti gbọ́ orí pé kò dáa bọ̀ orí ẹ̀ lòun kù lé àwọn èèyàn ti sọ bẹ́ẹ̀ mo ṣe tẹ́rìjámọ̀ fún àfa alárúbáwá kan mẹ́sàlásì kan nìbàdàn wọ́n sọ̀rọ̀ ó tó bí wákàtí kan àbọ̀ lórí ìdúró báyìí náà la dúró òun wí òun ṣe wá sí èmi tu sí yorùbá fáwọn èèyàn bí wọ́n sọ pé wàhálà wa sallallahu ala nabiyina muhammad wa ala alihi wa sahabi wa sallam níparí àti kúrò bó ṣe stẹ́ẹ̀pù mọ́ṣáláṣí pé ó ń jáde lọ báyìí kò tí ì dé láti mọ́ṣáláṣí yìí ó ní tìyín lẹ sọ́hun ẹnìkan sọ bẹ́ẹ̀ ó ní tìyín lẹ sọ́hun orí táwọn kólé làwọn wáyé ẹ tó ṣe wá sí òsì kò mẹ́ wàláhì làbí. kí tí wọ́n ní pé mo ní subhanallah àmọ́ ẹni tó lólùmọ̀ ẹni tó lọ ní ó kẹ́kọ̀ọ́ tọ́lọ́ sọ pé wàlẹ̀ yóò nílùú kọ̀ mọ́ òun nínú àyà one wàlẹ̀ yóò nílùú kọ̀ òun ìlà àrọ́jà òun ilẹ̀ ẹ lọ o kẹlẹ̀ wàá jábọ̀ fáwọn sẹ́yìn náà o ńgbà sẹ́yìn náà bá dé padà yẹn pé nìyẹn they may take care of themselves kò ní jẹ́ pé wọn gbọ́rọ̀ ọlọ́run bá àwọn gbogbo jẹ́ torí pé ńgbà míì náà tábà sọ wá sí mi lóòótọ́ ẹni ọlọ́run bá mi bẹ̀rẹ̀ àwùjọ tí o sọ Allahu akbar iṣẹ́ yìí ń sọ yà wò ó ti gbọ́rí o àwọn ò mọ̀ pé ẹ̀sìn lélẹ́yìí àwọn ò mọ̀ pé lẹ́yìn ò bẹ́sìn mu àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀ ara tí òbí ẹ̀ka jákè nù ṣùgbọ́n gbọ́rọ̀ àwọn èèyàn ń bẹ lórí wípé ẹ̀ ń tẹ́ rí ẹ sọ ń tẹ́ bẹ́ẹ̀ wí nítawọn èèyàn fi ń sọ fáwọn nàbí ọlọ́run bá pé àwọn fẹ́ kọ́ gbé mọ̀lẹ́kà kọ́ gbé jìbìrìlù wá kọ́ gbọ́lọ́ kọ́lọ́run yọjú ọ̀rọ̀ pé ọlọ́run bá ẹnìkan ní rí láyé níkọ́ ara jẹ́ kọ́lọ́run yọjú wálímọ̀lá sọ́rọ́tìlì sọ̀rọ̀ ni wálímọ̀lá ẹ̀kátú kọ̀bí ìlà kí mọ̀lẹ́kà tán rántí ọ̀nà dúró ti báyìí kí wọ́n sọ pé àwọn làwọn rọ̀ ọ̀rí ayà kan nù ní sọ́rọ́tìlì ẹ̀lẹ́sọ̀rọ̀ sọ́rọ̀ 17 ìgbà yẹn làwọn tó lè pe kíni làwọn tó lè gbọ́ ọlọ́run bá gbọ́ bí wọ́n bá ti ń kan tí a fi hàn wọn. tọlọ fi lélẹ̀ bí wọ́n bèrè àkúnmí sọ́ọ̀lì òní bóyá oríṣiríṣi àwọn nǹkan bóyá bí ọ̀sùnpá pín sí lọ́jọ́ ayé ànábì sọ́nà àti àkan lórí eléyìí wọ́n rí wọ́n ara wọn rí tí bá ti ń bèrè mújísà tí wọ́n rí àbí wọn ò bèrè fi hàn àwọn ayé ọlọrun ọkàn wọn sì máa le sí dípò kí bá sọ pé fàwùláyàkà tàhárà rọṣẹdà níparí ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan náà láti padà sí gbogbo ọ̀nà ni wọ́n ń gbà tẹ́sán ọlọ́ọ̀fin ní jẹ́sìn lórí ilẹ̀ o wọ́n ń ná bàbá ńlá owó wọ́n sì ń tẹ́sìn wàláhì ó tẹ̀ wá yà mí lẹ́nu ọmọ yàrá ń sọ fún mi lánàá pé àwọn èèyàn ń bẹ ní Amẹ́ríkà tó jọmọ ọbẹ̀ àtàwọn àlejò tí ń bẹ ń bẹ tó jẹ́ pé irun kan tóbi báyìí ni ṣòkòtò ní sùsáàkì ni ìtẹ́ẹ̀lẹ̀ lóró pé yẹn kan tẹ̀lé múra bẹ́ẹ̀ mọ́ lamẹ́ríkà ó sì ṣẹlẹ̀ táwọn táwọn èèyàn gbé bẹ́ẹ̀. súnà ọlọ́run súnà tó bá jẹ́ tọlọ́run súnà tó lọ́ọ̀rẹ̀ fìlárù fìlkọ́ùn ọlọ́run sọ̀rọ̀ ayé àtọ́nú wà láǹṣà jídà lè súnà tì láì tàbílà nínú ayé àbí tàwílà kò ní yípadà o ètí máa bá wọn sọ ọlọ́run ẹlẹ́rù náà nù àwa ń fẹ́ pàápàá jùlọ tá a bá ń bẹ lọ́wọ́n ọba generally ká máa bẹ lọ́wọ́n ọba specifically fàlámọ̀rí orílẹ̀-èdè yìí ẹ̀yin má bàa wọn conclude yìí sí pé àfi kó dàrú náà lásán lẹ́ẹ̀kan láì hebu lọ́ọ̀dì jára bí sùn ìmúnà kọ̀wé pé ibi tó dé ikọ̀ lè dáa mọ́ àwọn ti bàjẹ́ ara ẹ má sọ bẹ́ẹ̀ súnà tọ́lọ́ ní ẹja tẹ̀lé o ọ̀kan nìyẹn ìyẹn dàbí communicate ẹlẹ́ẹ̀kejì ẹja máa sin ọlọ́run ẹjẹ́ a máa jẹra wa ń pa láti sin lọ́hùn tọkàntọkàn ẹlẹ́ẹ̀kẹta ẹjẹ́ ká máa bẹ ọlọ́hùn duwawu alukunut ẹni tó bá dáná fìlà kí ẹjẹ́ a máa ké ẹjẹ́ a máa ké tá a bá ń kírun ọ̀ràn yẹn náà ká máa ké torí pé ànábì sọlọ sálàm tó ti pé kéka alukunut lọ pátápátá ní gbogbo gbèsè ayé rẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀sọ fún wa pé inda nawazi fìlà àfìgbò rògbòdìyàn ìlú òtòrò ìmọ̀ kí bọ́wọ́ á nílùú wa ṣe rí nìsín ṣé kìí ṣe ìlú làásìgbò ṣé kìí ṣe ìlú rògbòdìyàn ṣé kìí ṣe ìlú tí ó tò àsìkò tó yẹ máa kí àlùkò ní tùmí ní jamaa àti ní ọlọ́dẹ kọ̀ọ̀kan ẹ má jà wá béèrè ẹ béèrè àlẹ́ àáfíà tó ọlọ́run ní ẹ rẹ o fìtínà tó yẹ pé látòsí bá nà lẹ́dínà dọ́là ìgbà tó ń tí ò ní mọ lórí àwọn tó dáràn nìkan tí ẹ bá wá ń béèrè pé ó tó gẹ́ mọ́ ọlọ́run lè mọ́ gbọ́ mọ́ ọ lè mọ́ dáhùn mọ́ ṣé bọ́ọ̀mù èèyàn ló fẹnu ara ẹ̀ pé àmọ́ títí náà ti wà ibi tó jó dé ibi tí náà jó dé kọ́lọ̀ ń bá wa pa nínú kọ̀míníkè ẹ̀yẹn tẹ́nu sọ́mọ́rì wa òun náà ni pé tá a bá ń ka dùwà wà lùkùnúùtù ẹ̀jẹ̀ á máa rántí ká máa fi kún eléyìí kìí ṣèpè dùá ò ní àbí ká sọ pé èpè torí pé èpè náà ń bẹ lára dùá ó ní bíyàn ṣe ń sẹ́ni àbí òye táwọn sọ pé dùá ò lè ṣàdúrà fún dùá ò àlá ṣépè ní lépè èpè lórí ta ni àwọn tó sọ pé kọ́ńtì yóò sá dàrú ni ogun là ń sá jà á sá ni àdúrà tí wọ́n ní pé ọlọ́run kó ọlọ́run kó gbé wọn ṣubú ọlọ́run kó dètò wọn rú àwọn àdúrà tó dànù àwọn tó sọ pé àwọn ẹni ọlọ́run bá wọn ní rí mú mi wọn ní lálàáfíà lórí ilẹ̀ tó àwọn màsàkínú ọlọ́run bá náà sì ní ráyé gbé pẹ̀lú rọrùn àwọn lágbára wọ́n sì lówó wọ́n sì lẹ́nu gbogbo ohun tí gbogbo ọ̀nà máa gbọ́ ìròyìn gbọ́ làdárè àwọn ń ẹ ẹ̀ nígbà fẹ́ kó yọ síta yóò gbàbẹ̀ yọ. ìtàn fẹ́ kó hàn sọmọ níta ni ó gbàbẹ̀ jáde dáadáa míì tó saramarẹ́ láǹfààní àbábúrú míì tí wọ́n fẹ́ fún ẹnìkan gbé àbí kí wọ́n pa àwọn olódodo àwọn èèyàn àwọn olóòótọ́ nínú àwọn ń àtàwọn tí ń bá èèyàn sòótọ́ ọba lórí báyọ̀ àtàlùkíámà àwọn yẹn ń bẹ́ńlẹ̀ ọ̀ràn yẹn ni ká máa bẹ ọlọ́wọ́n ba lórí bọ́lọ́wọ́n bọ̀ sí ní jẹ́ káwọn eléyìí orí mú mi kọ́lọ́wọ́n ó fòró wọn allahumma zalzalihim wadamirihum waj'al ad-da'irata alayhim a máa bẹ lọ́wọ́ pé allahumma inna najaluka fi nuhurihim ọlọ́wọ́n bá wọ Allah ìwọ gẹ́gẹ́ náà kọ́ wà lé wọn láyà dùá ẹ má wá jẹ́ káwọn náà jẹ́ kan náà àwọn alábòsí o nítorí pé kìí ṣe lágbájá là ń ronú kàn tàbí ń ṣàdúrà yẹn gbogbo ẹni tó bá jẹ́ alábòsí la pé o yóò sì mọ yóò mọ yóò mọ báǹsì lórí gbogbo ẹni tó bá jẹ́ alábòsí ńlábòsí òbí dá o látàdó lè máa nà ìdáàmà kóhun tàmọ́kọ́tàdérọ̀ fàzọ́lẹ́mù yàrá jẹun okòbá àhó ìlànà dámi látàdúlì máa nà má bá wọn ṣàbòsí ìdáhàmà kúńtà mọ̀kọ́sádìrọ̀ tó o bá rí chance yẹ o lè jẹ̀tọ́ wọn mọ́lẹ̀ o lè sọ pé kí wọ́n lọ pa wọ́n tí ròyìn kankan ò sì ní gbé tó yẹ pé kú wọn làwọn èèyàn sì gbọ́ ó lágbára ẹ̀ but ìdáhàmà kúńtà mọ̀kọ́sádìrọ̀ fàdólímù la fàdólímù ò oko bá wú ìlànà ẹnìkan ò ní serú ẹ yóò rí páyé òun dàrú kó láyé yóò rí pé ibi tó ń lọ dé sí òní dáa ọlọ́run hàn ń lé ìmọ̀ tayọ ìmọ̀ tó hàn àwọn èèyàn lórí ilẹ̀ wọ́n yìí bọ́ wọ́n yìí bọ́ lọ́wọ́ ọlọ́run ìbá àsojú ẹni tẹ́sàbò sí fún ìbá àmọ́ sojú wọn tàbá ń sọ pé ọlọ́run gbógun ta lábòsí ọlọ́run hàn wọ́n lé ìmọ̀ ọlọ́run bá tẹ́ wọn léegun ẹ̀yìn má wọn lágbára má wọn rí múmi fòró wọn má wọn rójú má wọn ráyè àfi kí wọn náà mọ sábòsí bọ́rọ̀ bọ́rọ̀ ọlọ́run bá ti rí nìyẹn níbi nàbí wàsálọ̀ sálà àlẹ́ wàsálàmù àlẹ́ àáfíà lọ́lọ́run bá ràn láti fi jí sí gbogbo gbogbo àgbáńlá ayé tí bá ń bẹ lọ́wọ́n ba ìmọ̀ bẹ lọ́rin gbogbo tó jẹ kálá fáwọn èèyàn gbégbé sẹ́yà àlàáfíà bẹ́ẹ̀ làwọn kùnà fáwọn ọ̀ṣìdùn lẹ́yìn rẹ̀ ọwọ́ yà àwọn èèyàn lẹ́nu pé bó lè yóò ṣe ṣèjọba tó yẹ pé kò ní kó wá aráàlú mi àbí kò ní kó pamọ́ kò ní kó lọ lóyìnbó nígbà tí ó bá jẹ́ pé kò sí Islam lára wọn tí wọn bá jẹ́ mùsùlùmí á sì dúró ẹ̀ lónìí kókó bàtà yìí ó nà kásì kí wọ́n fọwọ́ rẹ̀ mú pé ẹ̀yìn ṣe gbọ̀ tó báyìí sẹ́sìn náà lẹ́sìn débi eléyìí tó fi jẹ́ pé oṣù yìí nìkan lẹ́ ná á rí irú wọn bọ̀tú òní ìjọba ó ti dọ́wọ́ wọn. kò ó sì kèsù ní jẹ́ pé wọ́n ó ṣe dúkìá yẹn lófò wọ́n ó fi sàánú ẹni tí ò ràn kàn pọ́n sì tẹ̀lé ráàánú ọlọ́run ló wọn sábàbí dáadáa ìdí náà tá a fi ń kígbe tàbí kékọ̀já rẹ̀ pétọ̀ ìsìláàmù yẹn ṣe o ìsìláàmù yẹn já o gbogbo gbogbo gbogbo challenges ọ̀pọ̀ wípé kí èèyàn mọ́ rẹ̀ ẹ̀sìn ọlọ́run bá ṣe kí èèyàn mọ́ sì lè dúró tì kí ó sì máa sá kíjo kíjo kíjo ká máa sọ pé àwọn aláburú mùsùlùmí ni wọ́n lórí ìwé ìròyìn nínú rédíò nínú tẹlifíṣàn Boko Haram Islamic sect Boko Haram Islamic sect ara tọ́lọ́ ti hàn wọ́n lé mọ̀ nìyẹn torí pé wọn àlè ìdúrúfẹ̀ lálẹ́ nínú Islam ẹ̀ ń dayé rú ẹ̀ ń sìnà mọ́ mùsùlùmí ọlọ́run bábò sí ẹ̀ ń da ayẹrú ẹ̀ tí ìrànmọ́ mùsùlùmí sóye ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti wọ́n ti mọ ẹni tó bá ti jẹ́jọba tó bá ti jẹ́jọba tayé tí ò ní tọ́ lọ́wọ́n ọba lọ́kàn kò sọ́nà táwọn ò lè gbà fi rúùlù àwọn júù kò sẹ́nìkan tí àwọn òbílíìfù sẹ́nìkan exist láyé gẹ́gẹ́ bí ọmọ èèyàn kò sí táwọn ò lè fọmọ aráyé ṣe ẹwà ogun tó ń gbé káàkiri àgbáńlá yìí nìyí pé àǹfààní kan tí bá ń bẹ lọ́dọ̀ yín ó kàn wà ń bẹ ni àwọn lè lò bá àwọn bá ti fẹ́ tẹ́ ẹ̀ bá sì gbà lẹ́rọ ẹgbàá ti pa ìlógun táwọn jù ń gbé káàkiri ayé nìyí gbogbo òlú tó ẹ̀ sọ pé ó lékòó lékòó ńlẹ̀ lárúbáwá yìí níbo ló kù sí mọ́ tí òjò máa pín tàbí kán máa mú jà àwọn tó nìkan wọn lọ àwọn baba ńlẹ̀ adárọ́rẹ́ ìtàgbáńlá yìí tí ẹ bá sànú ọlọ́run ọba àti amẹ́ríkà àbí sàwọ́díyà tí ẹ bá sànú ọlọ́run ló fi sẹ́kù fún ọtán jẹ ìtẹ́ bá fẹ́ ni wọ́n kó lọ àmórí ilé ọlọ́run ọba tí ẹ bá nàbí sọ sọ̀rọ̀ sálàm láti ìgbà tó ti wà láyé ìpè inú nǹkan tọ́lọ́run ọba gbà fún mi ó ní mo bẹ lọ́ọ̀kan mẹ́ta ó fún mi méjì ó sì sọ pé ọ̀kan ọ̀rọ̀ ti parí lórí ẹ̀ má bẹ̀ mí mọ́ ànábì ló sọ bẹ́ẹ̀ sọlọ́lọ́ ọ̀tá àlùfálàm nínú tó bẹ lọ́rùn rẹ̀ ni pé má jẹ́ wọn rọrọ̀ ju àlìhùmọ̀ mi lọ gbogbo àti ń gbáyé táyọ̀ bì tán má jẹ́ wọn rọrọ̀ ju àlìhùmọ̀ mi lọ mùsùlùmí ni ọjọ́ olówó jù bí ó ṣe rí táyọ̀ bì tán nù ìyẹn ti parí kankan mọ wọn agbógun wa bẹ̀ pé a kó góòlù yín lọ a kó epo yín lọ a kó àǹfààní yín lọ olókù pẹ̀lú agídí má jẹ́ wọn lè pa wọn tán láyé tí wọn fi ní rí ìsìlámù mi ṣe ni mo ti gbà tí wọ́n bá pa wọ́n ní Afghanistan àwọn yóò sì mọ̀ ṣẹ̀sìn lọ kódà lamẹ́ríkà náà la sọ sọ ìlú ìsìn àwọn yóò sì tún mọ̀ ṣe tún náà bẹ́ẹ̀ níbi tí wọ́n ti ń gbógun jàgbá ńlá ayé sẹ́ ní sùsáàkì ni èyí ò sì lè wọ ṣòkòtò tó fẹ́ kan kókó sẹ̀ ń bì ní Nàìjíríà wọ́n sì ń wọ èyí tó dé láti eh, ojúkun lamẹ́ríkà sẹ́ẹ̀rí tóbi ọlọ́run mo wọlé ẹ̀kọ́ kan ní London <coughs> mo sọ́njọ́ òní náà àwọn ọmọbìnrin wọ́n lo khimar délẹ̀ gbogbo ọmọ tó wà ní classroom secondary school àbí bóyá nursery and bóyá primary school sá gbogbo wọn náà ló kì mọ́ ní UK ẹlẹ́ẹ̀kẹta tó ní mọ́bẹ̀mí mọ́ torí pé kí ni ìdákọ̀dẹ́sọ amọ́rán ìdàkọ́dọ̀ lọ́wọ́ amọ́rán àmúdọ́ tọ́lọ́n bá ti parí nǹkan kan ó ti parí ètò lórí ẹ̀nu oníkẹ́ máa hàn ayé lè mà èyí tẹ́ pa yẹn lẹ́nu mọ́ ànádìí. pé má hàn ma, lè mọ̀ rárá ọlọ́run ẹ hàn yín lè ma. ẹ sì tara yín ẹ dààmú ara yín eléyìí ni wọ́n ń ṣẹlẹ̀ nísìnyí àmọ́ kì í ṣe wípé pé àgbà ah, tó ti jẹ́ pé ló ṣe nù ajẹ́ pé kálukú àdálùkù torí lè má jẹ́ kàn án mùsùlùmí lè mà kí n gbìyànjú kí n bẹ ọlọ́run mẹ́jẹ ni jẹ́ kàn án nù wọn kálẹ̀ máa a níbi ipá àníjẹ́ kan nù wọn ibẹ̀ ibi tẹ́lẹ̀ yìí kù sínú àbẹ̀lẹ́ ọba sọ̀rọ̀ àwọn tààlà kó Islam kó fẹ̀rẹ̀ ọlọ́run o kó jẹ́ àlè dúró sísun lórí ẹ̀ kó jẹ́ ká lè jèrè láti tàlìkì àmọ́ wa Allahumma izzal Islam wal muslimin Allahumma izzal Islam wal muslimin wa adilla shirka musrikin wa dammir a'dana a'daka a'da' ad-din اللهم اجعل الدار عليهم إلى هذه الدار اللهم اجعل أمتنا آمنين في هذه البلاد وبلاد مسلمين قاتبة يا رب العالمين يا ذا الجلال والإكرام إنك على كل شيء قدير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه